sọ fẹ́ pé ò lè kó lóògùn ẹlẹ́ẹ̀kejì kó má fún mi lówó fún mi lówó mi ò ń ṣe ra. wọ́n ti gba gbogbo wọn wa yẹn máa fún ìyá mi. àjẹgẹlẹ ọlọ́pàá ló bá. fún mi lọ́wọ́ mi jọ. jùbà jùbà ẹ má ṣe bẹ́ẹ̀. fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi. bíbá mi lọ àti mi náà ló mọ mọ kíkẹ́. ọmọdé fáyẹlì kí sẹ́ẹ̀kì ló dọ́là fún òògùn tó ti tọ́jú Yúbà wà yé kì í. Yúbà Yúbà bọ́lá o. Yàrá rẹ̀ ó strong. Yúbà. À kí ló ń ṣẹlẹ̀ ọmọ yìí? O jẹ́ kí n gbóhùn mi lọ́wọ́ bọ̀bọ̀ yẹn. Kí ló ń ṣe ẹ̀ náà? Mi ò láìbẹ̀ ṣe ń ṣe báyìí. Ẹ̀yin ọmọ tàbí ń léèrè. Tẹ wá ń gbowó òta káàkiri bus stop. Ẹ̀gbọ́n mi kò make sense now. Obìnrin ni yín for that matter. Obìnrin mi ò láìkí ẹ ṣọwọ́ àtìgbà yẹn wá ti máa ń insult mi ni ṣọlọ́pọ̀ àwọn tó wà ń tábàkì àbáwọn àgbèrò ṣé wọn bí wọ́n léèrè ni àbí wọn jáde nílé tó dáa mi ò fẹ́ mi ò láìkí má wàá fi style má wàá fi style insult mi o. no sista mi ẹ má ṣì mí gbọ́ see i just want a better life for you obìnrin ni yín náà mi ò láì gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí náà ó yẹ ẹ sọ fún mi ẹ ló lè rí ní gbogbo nǹkan tẹ́ ń ṣe ìpàdé. lẹ́yìn owó deliver èmi gan ṣì máa ń rí two five àbí three k lójoojúmọ́. inú ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yé sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu yẹn dẹ̀ sọ ẹ̀ dẹ̀ ẹ̀ jẹ́ kó sink kẹ́ mọ̀ tẹ̀ ń sọ two thousand five hundred naira per day or three thousand naira ṣé owó nìyẹn ni ẹ̀gbọ́n mi please you need to live a better life o mi ò lẹ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o now nǹkan tẹ̀mí ń suggest ni pé bóyá ká ta ilé dáàdì tí wọ́n filẹ̀ fún wa ẹ jẹ́ ká ta kẹ́ lè rí owó láti fi establish ara yín kẹ́ ní shop. ìwọ ọmọ location tí ilé yẹn wà táwa máa fi dúró bíi ten twenty years to this time ṣé mo yẹ ta máa ta ilé yẹn ṣá ṣé mo yí ta máa ta lé yẹn gbójú ń bẹ àlè ta lé yẹn. tẹ bá tiẹ̀ sọ pé two three years ó pè ten twenty years ẹ̀ tí mo bóyá ẹ máa. ṣo fẹ́ pa mí ni. mi ò pa yín sista mi mo ti gbọ́ yín ànítalé but now mo fẹ́ kẹ́ promise mi ní kankan. ọ̀gá o ó le o ayé yìí ò le tó yìí o kí ni kí n tún promise yẹ. mo fẹ́ kẹ́ promise mi pé ẹ máa tẹ̀lé mi lọ sí church lọ́jọ́ sunday kí n tẹ̀lé ẹ lọ ṣọ́ọ̀ṣì ṣé máa ń jábọ̀ báyìí kí ló máa ń ṣe ẹ gan náà kí n fi támàkì lẹ̀ kí n tẹ̀lé ẹ lọ ṣọ́ọ̀ṣì níbo máa ti rówó ọjọ́ yẹn mi ò fẹ́ o. ẹ má wọrí máa fún yín ní ten thousand àmọ́ promise yín. àbúrò mi ten bay oya ṣé wàá kọ́kọ́ fún mi five thousand lẹ́yìn tó bá dẹ̀ dọjọ́ yẹn wàá complete ẹ̀ deposit ah! sílẹ̀. èmi ni mo promise yín mo máa fún yín. ìpè ní o ìpè ìpè ní o ìpè ìgbẹ́ ní ìgbẹ́ ẹja sísá mi ẹ lè ṣe báyìí tẹ̀lé mi lọ sí church ẹ ṣe máa ṣe báyìí tẹ̀lé mi lọ sí church láìpẹ́ ilé ijó là ń lọ à ń lọ sí church àfẹ́ lọ pray ni ẹ wò mo ti bá yín kó sùn sánà yín. kí ló máa ń ṣe ẹ gan-an náà mi ò ní mi ò lọ ṣọ́ọ̀ṣì ìbọn tí bá ti kúrò ní ṣọ́ọ̀ṣì máa lọ sí tamak máa lọ bá àwọn tèmi ń bẹ̀ ló ń ṣe ẹ̀ náà. ẹ bọ̀ sísá mi ẹ má bínú ṣé tamak yín tẹ máa ń wà yẹn wọ́n fún yín ní because mi ìrọ́jọ́ tẹ́ ẹ lọ sí támàkiri ẹni támàkọ̀ la támà kí ló dé àwọn tó ń ṣẹ́ ní báǹkì kan pàápàá wọ́n ní ìsinmi ẹ̀yin ò fẹ́ ní ìsinmi rárá ni. ṣé ò lọ mọ àbí ká máa lọ kí ni gbogbo ẹ̀ náà kí ló ń ṣe kí ló ń ṣe ẹ̀ náà. ó yé mi bọ́ sísá mi ẹjọ́ nítorí ọlọ́run advice tèmi ni fún yín pé tó bá ti ń jà ní támàkì yín ẹjọ́ ibi tẹ bá rí ni kẹ sá pamọ́ sí o ẹ má jẹ́ kọ́fì gbọ́ àbí àdá kọ́fì pa fine girl yín jẹ o ẹ fine. káàbúrò mi ìṣòro gúngún tó sọ yẹn gangan gangan níyọ rẹ tó wá ṣe ń ṣàmì máa ṣe máa gba ráǹkì sí támàkì wa bẹ́ẹ̀ ni wàláì tó wá ṣe ṣàmì báyìí máa máa lift up. ó ti yé mi so bó ṣe máa ń gun ilẹ̀ yìí máa gba ráǹkì sí. sìtánà náà dájú ìwé. ìta gbangba la wa sista mi tá ẹni ọ̀nà ṣọ́ọ̀ṣì fẹ́ máa rí mi sí o máa ah, rí mi sí o jọ o tó yẹ kó jẹ́ kí n wọ̀ nǹkan tí mo fẹ́ wọ̀ bíbá kí ló máa ń ṣe ẹgbẹ́. Ah, ah, sista mi mú ni ẹ máa wò tẹ bá dé church ẹ lè mú ráńtà gbangba náà. ẹ wà ẹ ṣé kí n wá wà. júbà o ẹni tó lọ́hùn pè mí o júbà o olúwa sọ̀rọ̀ olúwa máa gbọ́. ibi táwọn wí la dé. wájú báyìí ní ìgbà lọ́jọ́ ọjọ́ sísá mi ẹgbẹ́ fẹ́ wọ̀ ọ́ kẹ́gbẹ́ orí wọ̀ ní ìpa ẹ̀yin náà ní ẹja pápá jàre à ṣọ́ọ̀ṣì là ń wà ìtọ́jú pé à ń lọ sí pàṣẹ tẹ̀lé fẹ́ fàdé. ìjọba ẹ lè o gbọ́dọ̀ jẹ local government chairman. sáà ń lórí ọwọ́ tájọ wa. ti ọlọ́run wa ayérayé àwọn ọmọ rẹ wọn wá níwájú rẹ lẹ́ni láti wá yín ológo wọn ké ní ohun rárá sí ìwọ ọlọ́run olúwa gbọ́ àdúrà wa. máa ṣíwájú wa lọ bá a ṣe ń lọ kó máa bá wa lọ. jíì mata. lórúkọ jésù kristi ni àgbà àdúrà. àmín. orúkọ jésù ìjẹ́ tó bá jẹ́ ẹ̀mí ọlọ́run ló wà lára ẹ̀ màláìkà dúró lórí ẹsẹ̀ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ kan tàbí ìkejì wà lẹ́nu arábìnrin láti sọ olúwa yàrá rẹ̀ olúwa mú un wàhálà rẹ̀ olúwa fọ́ ǹjẹ́ ojú ẹ̀mí rẹ̀ kì yóò fọ́ Hey, Mata. Ìwọ arákùnrin. Ìwọ arákùnrin ó ní obìnrin àgbàlagbà kan tó ń gbé nínú ilé rẹ. Hmm. Hmm obìnrin dúdú. ìyẹn lóbìnrin. tó o bá ti ń lọ sílé kó o ra aṣọ tuntun fún kó o sì ra ọ̀gẹ̀dẹ̀ àgbàpá fún kó o bẹ obìnrin yìí kí obìnrin yóò yọjú sí ẹ. aláfíà sí. Oh! jáde lọ yìí dáadáa kí n má pàrọ̀ fún yín nǹkan tí arábìnrin yẹn sọ ó ṣe mí kàyéfì pàápàá ó ṣe mí kàyéfì gan because gone. Because wọ́n ń sọ̀rọ̀ pàyé bí nǹkan mo ṣe rí nígbà mi pẹpẹ tí nǹkan bá dojú ẹ̀ tán lẹ́yìn ìgbọ́gbọ́n ni mo you ń sáré lọ́ba tó dẹ̀ máa ń help me out yálà ebi ń pa mí kankan always lọ́ máa ń dúró tì mí bí ìyá ni mo ṣe mú wọn. ara rẹ fi sọ̀rọ̀ ẹ mi sọ̀rọ̀ ṣé ẹ rí ọlọ́run ọba tẹ̀ ń wé kò sí ẹ̀dá tí ó lè lò ó lè lo ọmọ ọ̀tá láti jíṣẹ́ fún un ọlọ́run kan náà tẹ̀ ń wò ó lè lo àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n ti ń ṣẹ̀sìn aṣọ fún bíi tiwa láti jíṣẹ́ fún yín ọlọ́run á máa lo wèrè láti fi jíṣẹ́ fẹ́ dàgbà mi bó ṣe ń wọn ẹ̀mí mímọ́ ló ṣe máa ń kó wọnú ẹ̀dá. lótìtọ́ ni ẹ̀mí wà àfi bíi pé arábìnrin yẹn ń bá mi gbé ó ń bá mi rìn ní gbogbo nǹkan tó sọ bíi pé ó mọ̀ mí rí nbìkan ni. bẹ́ẹ̀ni gbogbo ohun tí wọ́n ní kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ṣe ó dà pé wọ́n ní kẹ́yìn ra nǹkan kan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni wọ́n ní kí n rọ gẹ̀dẹ̀ àgbààgbà àti aṣọ lọ fún màmá yẹn. ní kíákíá kẹ́ ẹ lọ rà torí ìgbọràn tẹ́ ń wò yìí ó sàn jẹ́ bọ́ọ̀rù lọ o ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. ìyẹ́dà ayé òkúta òkúta òbèrèbèrè lórí lọ o. ìyá lómi abúlé. ah Mr. Bọ̀wálé ẹ̀lẹ́ ẹ kú rìn. mi ti àmọ̀ pé iwájú ta lẹ́jọ́ kò sí mo ti kọ́kọ́ wò yín nulẹ̀. ibi mo wà mò ń tọ́ ewébẹ̀ ni. iye olóbì ẹ̀jẹ̀ máa bí ni mo fẹ́ rí yín ni. o rí mi. ṣé kò sí. Ah, kò ń ṣe kò sí nǹkan kan mọ́. ọ̀dà sáà lè sọ ni. Ah, rárá mà kò ń ṣe nǹkan tá a lè sọ ń ta gbangba ń bí tá a bá lè wọlé sọ́dọ̀ yẹn ẹjọ́ torí ọlọ́run. àìgbénu mm, ọlọ́rọ̀ mọ́rọ̀ ó yá. ẹ ṣe lọ. jókòó ọlọ́fẹ́ rí mi ọ̀sẹ̀ tó à ń dọ̀bálẹ̀. ẹ mọ̀ kí mi ráyè dọ̀bálẹ̀ fún yín níta mo ṣe ní kí n dọ̀bálẹ̀ fún yín nínú ilé mo bá yín ra ọ̀gẹ̀dẹ̀ mo tún bá yín ra sọnù. bọ̀ wálé ó raṣọ fún mi. bẹ́ẹ̀ ni yẹlóbi tá a bá rí ẹ ní ọ̀nà tí mo ti fi sẹ́yìn ẹjọ́ ẹ̀foríjì mi ẹjọ́. ó tún wá ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. bẹ́ẹ̀ ni. jọ ta làwọn àgbààgbà náà tí wọ́n kọ́ ẹ. àwọn àgbààgbà kọ́ ni wọ́n kọ́ mi yẹlóbi ẹ̀mí ọlọ́run ló darí mi pé kí n jẹ̀rán fún yín. ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ah! àgbà ní sílẹ̀kùn fàgbà ẹyẹ ní sílẹ̀kùn fẹ́yẹ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni bá sọ pé òṣèmí rárá o ah! àmọ́ òṣèmí. Ah! àwọn aráalé ti lomi ìtàn bí má ti pọn mi kalẹ̀ àfikẹ́ rí pẹ́ lò tán ọ̀gá lára yín o. ó bẹ̀rẹ̀ sí gbálẹ̀ kan ah, o. ẹ kú iṣẹ́ a ah, bọ̀wálé ẹ kú àlejò ǹjẹ́ àmọ̀ pọ̀ wà ń lé. Ah, mo ṣe wà ló lé. bọ́bá ti àlejò rẹ lọ dákun á bá ń pọn mi díẹ̀ nù kànga kí n ró mú wẹ̀ mi tí mo pọ́n bí wọ́n ti lò fún mi náà pé kí n wá lọ bá yín mo máa ń bá yín fa kànga tẹ́lẹ̀ ni. tó bá yẹ pé lóòótọ́ lẹ bímọ ẹ ẹ ní máa rán ọmọ ọlọ́mọ ńṣẹ́ ni ta ló mọ̀ gan bóyá gan ni. wo bébì mo ti máa sọ fún ẹ countless times sórí fèsì àfèsì tó ń pè kò yẹ rárá. i swear. ó dẹ̀ mọ̀ pé tójò bá ti palàpà tán ó máa ń dohun àmúgùnfèwu rẹ̀ ni ìyẹn ló fà á tírù ìyá ìfín bá ẹ sọ̀rọ̀ ẹni ìyá ọba yẹn náà. ṣé kí n rubbish. ṣé àmọ́ ẹ wọ mi gan-an ọlọ́run á dẹ̀ wọ yín. ah èmi ni bàbá dé sọ̀rọ̀ báyìí sí irú lòun ò tẹ́ rí àgbà tó ń dọ́kẹ́ mẹ̀sìn ẹ̀ pé ń lé gbọ́n wo wọ́n fojú ẹ̀ ẹlẹ́dàá mi o. ẹlẹ́dàá mi o. bọ́mọdé ò bá mẹwẹ ẹlẹ́wẹ tí ó mọ̀wé lówè èèyàn á jọ́wọ́ sọ́tún á jọ́wọ́ sósì àwọn àfihàn pé ẹwẹ́ rèé o òwèrè ìdí inú tí mo fi fìyà jẹ ọ́ èmi ni mo jẹ́ kí sí ọbọ̀ lọ́wọ́ ẹ o kẹ̀kẹ́ márùwá tó o tún gbèmí mo sọ́ di àgbànámọ́ lọ́wọ́ ah. torí pé o ṣẹ̀ mí èmi ni. so ẹ̀yin lẹ ń ṣe mí tẹ̀ ń gbà mí tí wọ́n ti sọ fún yín pé ebi ń pa mí ẹ̀ tún ní kí wọ́n gba gàrí kí n mu ọ̀nìnàms ọ̀nìnàms yólóbì ọ̀nìnàms tó bá yí pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ àbọ̀rọ̀ ọ̀gẹ̀dà gbàgbà mo lè fọ́kò kí n kun yín làwọn yólóbì. ó ti yá dọ́nà wọ́n lè yànjú ọ̀nà oníkèké ni ṣé kèké tó fi jọ lọ́sàn-án lè rà lọ́jà ni dọ́nà ò dọ́nà sọ fẹ́ kó gun ọ̀sìn àbí kó gun ọmọ lọ. gbogbo nǹkan mo fi jù ọ lọ. ẹ jẹ́ kó gun sinmi kó gun má wà látòní lọ òní ráhùn owó mọ́ ajé òkú ní sọ wọlé bọ́ lálejò ó ń fìyà ó fìrà ó ní dà. ìpè ní o ìpè ìpè ní o ìpè ẹ̀jẹ̀ àgbọ̀rọ̀ tó lù wá bá sọ ìpè ní o ìpè. Ah, àǹtí mi kí ló ṣe ń tẹ̀sí bẹ́ẹ̀ ṣe ń church. church ṣọ́ọ̀ṣì eh. yẹn ó bọ́ọ̀rìn sí mi mi ò gbádùn ara mi rárá ṣùgbọ́n gbà tá à ṣe praise and worship tá à juwọ́ tá à ń rédi àgbègbè yẹn jó dáadáa mo gbádùn ara mi gbogbo nǹkan tó kù kò yé mi o. ó máa ń wá interesting nínú but tẹ bá lè máa wá time to time ẹ máa máa enjoy ẹ. kí ló máa ń ṣe é gan ló máa ń kọjá àyè ó kọ́ làásù òun ni máì kí n fún ẹ́ńbùlò kí n máa wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ kí n fi támàkì tèmi lẹ̀ kí n máa wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ wà láìtàláì látìgbà tí mo ti ń ṣiṣẹ́ ń támàkì kò rẹ̀ mí báyìí rí wà ná ṣe iná mi kí n ṣọ́ọ̀ṣì yìí ni gbogbo ara ló ń ro mi. ìtẹ́ ní ẹ̀fẹ́ máa wá sí ṣọ́ọ̀ṣì wa mọ́ ṣé ti bá dọ́bù lówó yín ṣé máa máa wá. ti bá dọ́bù obìnrin yà ń jẹ mí mi ò wá mi ò fẹ́ mi ò lọ. ọba ọlọ́lá bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ rí sista mi àǹtí ṣọlá wá sí ṣọ́ọ̀ṣì wa lẹ́ẹ̀kan péré èmi sí ọlọ́run dẹ̀ balẹ̀ wọn lórí débi pé wọ́n á rìnrìn sáwọn èèyàn and to my surprise gbogbo nǹkan tó ń sọ fáwọn èèyàn tó tọ́ ló ń ṣẹlẹ̀ sí wọn. man this is a big opportunity for us i need to see her tomorrow. jẹ́ tètè pé wọ́n wọ́n máa láwọn jí lọ támákì torí támákì wọn yẹn wọn ò ní ìsinmi lọ́jọ́ kan. àbúrò àti ṣọlá ṣe wà òkè. mo wà òkè kí ló ṣe. sísá mi mi sọ pé sick normal greetings nìkan ni pé à ah, ṣéyàn wà òkè. mo wà òkè ṣé ìwọ náà wà òkè. ní àlàáfíà ni mo wà ẹ sísá mi ẹ jọ mí lójú gan lánàá látìgbà tí mo ti délé ni mo ti ń ro ro ro ro ro ẹ ní believe nǹkan tẹ ṣe lánàá ẹ jíṣẹ́ fáwọn èèyàn méjì and nǹkan tẹ sọ fún wọn confam ni because wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré sókè tó ní wọ́n ń dùn táyọ̀ ah! ẹ wò sísá mi wọ́n ní mo fi wá rò pé ó dà pé ọlọ́run pé. èmi mọ̀ bí àwọn ojíṣẹ́ ń ṣọ́ọ̀ṣì ẹ o ṣùgbọ́n mo pé tèmi bá ti wà ń ta máàkì tí bá ti sọ báyìí bẹ́ẹ̀ ló ṣe máa rí confam ni táwọn tèmi bá ti rí wọn á ní júbà júbà júbà fáwọn ilé ṣáàmù. àǹtí júbà ṣe wá rí júbà tó ń pè yín yẹn ẹ jẹ́ káwa náà ka júbà fọlọ́run ẹ jẹ́ ká júbà fọlọ́run ẹ wò sísá mi mi rò pé ká dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ká láwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ máa wá káà náà ká lè mẹ́kọ̀ọ́wọ́ a rówó ń bẹ̀. a máa wo bí èlò la máa rí. ẹ wo èmi ò lè sọ ọ torí mo pé owó máa rí máa gan bọ yìí in fact a lè ra private jet. private jet àbúrò <laughs> mi. ah, ah sista mi ṣe kórin sọ́wọ́ ni. ṣé kó máa wọ́ọ̀kì ṣáà ó máa work ah ládùúrí tún tẹ pa lánàá ní church ah ó máa work ẹ̀ tẹ́ pẹ́ tún ríran tẹ́ máa máa jíṣẹ́ fún wọn inú wọn máa máa dùn ní pé ẹ̀ ń jíṣẹ́ sínú láì fún wọn tẹ́ bá ní kọ́ lọ máa wò wá kọ́ lọ mú owó báyìí wá ó máa mú wá. mi ò wọ́n kó já báyìí o kò máa ń ṣe bí ìbọ̀ ló máa ń ranjú lẹ̀ mi ò wọ́n kó já o mi ò ní mi ò dá ṣọ́ọ̀ṣì lẹ̀ o ṣùgbọ́n mi ò lè fi àwọn tèmi támàkì àwọn tèkó àwọn Sunday ah àwọn àwọn àwọn yẹn ni disciple mi o àwọn náà máa tẹ̀lé mi báwọn Paul ṣe ń tẹ̀lé Jésù. ẹ wo sista mi gbogbo àwọn ọ̀rọ̀ eruku rìsáìpù yín àbí rìsáìpù lẹ pè èmi ò fẹ́ kọ́ wá sí ṣọ́ọ̀ṣì wa o ẹ má jẹ́ kọ́ wá kọ́ má bàa láwọn ọmọ ìjọ lọ tó lọ́jọ́ kan lọ́kàn lè mọ títọ́ máa fọ́gò pàgò àwọn èèyàn máa sá kúrò fún wa ní ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ kó àwọn dúró sí támákì ẹ jẹ́ káwa wà nínú ìjọ. èmi ṣáà mo máa ní ṣọ́ọ̀ṣì wọ́n ló máa ní ṣọ́ọ̀ṣì ni àwọn disciple tèmi ìfẹ́ nìyẹn tó bá ti ṣe bẹ́ẹ̀ máa lọ iṣẹ́ kan wà ń lẹ̀ fún wa o eléyìí dẹ̀ ju ká máa tẹ́wọ́ gbowó junction by junction lọ. ẹ nà ń bẹ̀. ẹ wẹ mọ pé lẹ́yìn ló ń jẹran o ẹni tó bá lówó ló ń ṣakọ o. ọlọ́wọ́ ọlọ́wọ́ bless ẹ fún kan tó sọ ẹ ẹni tó bá lówó ló ń ṣakọ mo ti fi lálàá pé mo dolówó gan mo lówó gan. àbúrò ìbùkún lè lè. ayé ò ní ìdá bá jọ́sùn tó omi ni òde jí mi tó ti bá bẹ́ẹ̀ ni dákẹ́jà rẹ̀ enemy of progress. ṣé one one thousand àbí five hundred àbí two two thousand ṣé máa tọ́ lójúmọ́ lẹ́yìn máa fi kọ́lé. Um. everybody ti upgrade ja upgrade bó tẹ̀ jẹ́ container ni ká máa àbí ni wàrà bá lè jagbà kó ká jagbà get ẹ ibi gbogbo inú pátá tó ń rè sí bóyá ká máa lọ ká pátá kiri ni bàtà náà máa fi ká pátá hundred thousand ṣe mi ta máa make ni mọ̀jínà skoda gbọ́n pátá yẹn tó ti gàn tó wà nílé tó bá ta ó mi ta máa make ni gbọ́n pátá yẹn kọ́wọ́ jáde ká ta pátá ká ṣe kiri. àbúrò ìbúrúkú nìyá ilé ni pátá já ìwo ló wà kiri orí pátá ń jí mi rí ni àbọ̀lọ́ sì lélẹ̀ yìí. ẹ ò wọ pátá. ó yà wèrè ní òde kó pátá ya ẹ lù yín àbí àpáta gẹ́gẹ́. ṣé mo ní ìdí ẹ̀rí tó sọ pé pátá ṣé mo ẹ̀rí ni. o dọ̀kọ̀ àgbà ọmọ ńlá o lẹ́nu àgbà ọbẹ̀ ẹja yín jiná ti yẹ. lórí kọ̀ńténà ẹ̀ máa because thirty bag of rice tanka ńlá yẹn máa ń gbé tá a bá ja a ń ṣe owó lè máa gbó lọ owó dẹ̀ máa jáde bẹ́ẹ̀ mi like ṣe yẹn gan náà we will stay on that one sí wàhálà ń bẹ gbogbo tẹ bá fẹ́ ṣe èmi wà nílé ẹyọ kan ni pé ẹ mọ̀ kémi ò la pàṣẹ ẹ jọ bí tẹ bá máa fi mí sí ẹ ṣáà fi mí síbi owó pín ire láàárẹ̀ ikán gbọ́dọ̀ jùkọ èmi mọ̀ ń pa ẹ̀ ló ti yẹ yín ká bẹ́ẹ̀ kájò jẹ kájò mu kájò dáadáa kó jọra àwọn nǹkan mọ̀ ń pa ẹsẹ̀ mi lẹ̀ di owó. ìyẹn lẹ́ẹ̀mọ́dí náà ah, ah. Eh, jẹ́ kí n sọ̀rọ̀ oúnjẹ àríkí ló máa ń ṣe ẹ̀gàn ní òmọ́ kèmí jù bá fẹ́ sọ̀rọ̀ ni. mọ̀dínà o mọ̀ pẹ́ni tó bá fẹ́ lápa ó ń láti lápa o mọ̀ yẹn ṣáàṣọ ẹ̀wù gbogbo nǹkan tẹ̀ ẹ̀ ń sọ yìí ó dùn ẹ̀yin guys ṣọ́ọ̀ṣì la fẹ́ dálẹ̀. yéègbè ilé ìjọ ni o èmi lẹni máa ṣe fún yẹn èmi máa jẹ yáàjọ èmi máa jẹ kí èmi máa jẹ disciples very good ká ṣiṣẹ́ fọlọ́ kò ṣe orí burúkú tẹ̀ kàn ṣe káàkiri láti ọjọ́ yìí ni wo bó bẹ́ẹ̀ jù mo mẹ́ pé ó ní follow come ní lára ẹ̀ ó ti yẹ ìwọ máa jẹ́ pastor èmi la assistant pastor má dẹ̀ kúrò wọlé. assistant kí assistant pastor. ẹ lójú kòkòrò ojú kékeré máa ń pa yín kékeré bíṣọ̀ mi dára máa jà lépò ipò tó débi kọ̀ọ̀kan. àfúnkọ tó sọ gate man yẹn. láíláí. gate man. ọlọ́run gate man lè máa jẹ́ òun lọ́wọ́. ṣé bàbá rẹ̀ fẹ́ dúró a máa ní assistant pastor. ẹ dùn ẹsì ṣé máa dùn ẹsì. ẹ dùn fẹ́rí pásítọ̀. lọ́dọ̀ ta ni. èmi rẹ̀ abúlé ẹ má sọ lé olúwa di business lé olúwa tí yóò kú lọ́sùn. ṣé tó pé mo jọ́lù ṣàgùtàn sí kí n má fàgbó mọ́ ẹ ṣé o pójú lásán fi give sermon ni àfihàn ẹlẹ o bá ti fagbó mi tán máa bọ́ sí gbangba gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ báyọ̀ balẹ̀ o àmọ́ sista mi ẹ jọ̀ọ́ ẹ tètè fa nǹkan tẹ fẹ́ fà ẹ mélòó lẹ fẹ́ fa àgbo ṣe fẹ́ fa ilé ayé yín pa ni ẹ jẹ́ ká tètè máa lọ ṣọpọ àwọn ọjọ́ ní pẹdé sáfìsì wà náà ẹ̀gbọ́n mi báwo lè ṣe ń ṣe báyìí. wá kí ni tiẹ̀ gan ó yà wèrè ni fi mí lẹ̀ o wọ́n ló pè mí àbọ̀ lọ́hùn tẹ́lẹ̀ mi mo jókòó wálẹ̀ gan ọpọ ìwọ́n ló kú wọ́n lọ́lọ́hùn ni òun ṣì èrè máa fún ẹlẹ́ṣẹ̀ wọ́n lọ́lọ́hùn ni bẹ́ẹ̀ kí n ṣe ǹjẹ́ fún ẹ̀ wọ́n lọ́lọ́hùn ni kó o wájú mi kó má tẹ̀ mí mọ́lẹ̀ jọ. àǹtí mi má bínú ẹ ṣáà tètè ẹ tètè àwọn ọmọ ọjọ́ nípa ẹ máa dé o. ẹ tó bá ti dé kó wá pé. Hmm. a ṣe ara. bàbá ẹ ló ní ṣọ́ọ̀ṣì lọ́lọ́run pé fímílẹ̀ yín fagbómi tán o yín fagbómi tán o jọ o kí ló ṣẹlẹ̀ gangan mo bí pé mi díẹ̀ sọ lélẹ̀ ah. mo rántí ìgbà tí mo lọ club gbẹ̀yìn ọlọ́run ṣebí ṣọ́ọ̀ṣì tẹ̀ ti kún sí abẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tẹ̀ abẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn tẹ̀ ìsì ti kún ìjọ ti kún everywhere ah, kádẹ́mọ́ tá ti máa pín owó kan mọ́ sharing formula kádẹ́mọ́ position everybody wà ló wá di kínní ó ti tó tàtà máa pé òun àtàwọn pé position náà. sórí nǹkan tó ń sọ yẹn mìíràn tí mo ti rò ẹ wá ẹ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbọngàn ọ̀rọ̀ olóde lẹ yìí ó máa di pa máa lù kàn síra wa máa máa ṣàkóso síra wa o ẹjọ́ tó Ọlọ́run àsìkò ti dé owó ti ń dé báyìí sí ẹ ká máa pín ẹ ká pín gbogbo post oníkálukú fún wa. ipò treasure ẹ kì í máa mú lọ kì í máa bẹ fún yín má jò jẹ sí má jò jẹ sọ́dọ̀ mi díẹ̀ tí mo jò mu tún jò sọ́dọ̀ yín náà tí má máa pín bá máa kàn pín irọ́ sílẹ̀ ni pé àwọn ọmọ kẹ́bíbọ́dì máa mú tiẹ̀ ni. ló jẹ́ ló máa pa o fẹ́ kó gun pa ẹ̀ ni. Ah, ah, sùtánà egun bá wù. sùtánà jọ máa bínú sùtánà sùtánà máa bínú. torí ìròyìn ọmọ báyìí gan tẹ bá wọnú aṣọ báyìí ìròyìn ọmọ tẹ bá wọ mọ̀dínà ah, wà lórúkọ ẹ̀ ṣé yẹ kí wọ́n wà church ni mọ̀dínà ní church. tẹ́sọ̀rọ̀ ẹ jọ tó bá ti gba tẹ́sọ̀rọ̀ àti tiẹ̀ fẹ́mi ní ẹ̀wọ̀ táìtì ó ti tán ìdá mẹ́wàá kí n máa gbà ó ti tán ẹ̀dá everybody wà òkè. wẹ́rẹ́ wẹ́rẹ́ la méjì wẹ́rẹ́ ní ẹ̀yìn méjì wẹ́rẹ́ ní. olórí burúkú làwọn pípú yìí o ṣáwọn ẹni yóò ní tújọ mọ́ ah, owó ọlọ́run ẹ sọ̀rọ̀ ẹ̀ báyìí ẹ ń sọ̀rọ̀ owó ọlọ́run báyìí ọlọ́run ni dádì tiẹ̀ ni ọlọ́run ló bí wọ́n ẹ farabalẹ̀ jọ wo ìwọ tó bá wọn ẹ pé táì tó fẹ́ máa gbà má gbà. sista mi ah, ẹ ṣe ń fa gbogbo rádaràda yín yìí náà. ẹ àwọn wèrè tí mo sọ fún yín pé kẹ má kún wọn wá sí church ẹ ní pé rárá o àwọn eruku yín ni o àwọn disciple yín ni wọn máa tẹ̀lé yín òun náà ti fẹ́ tùjọ́ mọ́ wa lórí yìí o. àyín lè ti ń plan láti gba post kọ́ máa kówó jọjẹ. irọ́ ni wọ́n ya wèrè ni wọ́n ń já sí post inú ṣọ́ọ̀ṣì hmm. mo pè wọ́n pé kọ́ wájọ́ wá fẹ́ mú wa lọ́wọ́ dáná ń ṣe èrè ni ah. níbo ló wà wọn aláyìíká. ó wà aláyìíká ó yà ní ìṣó jáàló. sọ fún yín lọ́jọ́ kìíní àná àwọn eléyìí. o látẹnumọ́ jáàló jàre òde nìyẹn. ẹni tó lọ́hùn pè ní o. mo gbọ́ pé ẹ jà sí kò tẹ́ ń ṣe èmi lẹ́yìn lẹ́yìn jọ lórí ìlú bá yìí. ta ló sọ bẹ́ẹ̀. olóòbùkún ló sọ yẹn. ta ló ló sọ ọ̀nà kí la tó bá ṣe. ẹni ò ní sí oríire ẹni tó pa á mọ̀ kò sí oríire. ẹ wò lè pe ṣé nǹkan lè sọ bẹ́ẹ̀ lábẹ́rẹ́ pé mi ò rí yìí níbi bẹ́ẹ̀ ni mo wà tí mo lẹ̀ síbẹ̀ bẹ̀rẹ̀ sí pé ìkan máa jẹ treasurer ìkan máa gbowó owó kíní ní ìjọ ah, sọ. àbí wẹ́ẹ́ máa gbá yìí ni àbọ̀lẹ́bí kò ṣe wà tẹ̀gbọ́n ẹ̀ wẹ̀lẹ́ wá ọkọ̀ tó bá wù ẹ́ mọ́ lọ́sí fún àdúrà.

kí ló lè fà á tó lè fi mú ẹ̀yin àgbàjọ kẹ́ máa jà báyìí. ah iṣẹ́ ìṣẹ́gun là ń ṣe o iṣẹ́ ìṣẹ́gun là ń ṣe o. iṣẹ́ olúwa um, my dear ó mọ ohun tó ṣẹlẹ̀ ó possible kó jẹ́ pa àṣìná lóòótọ́ ẹ jẹ́ àmàlà. arákùnrin jí màláìkà. jí màláìkà. wake up. máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. jí mọ́tà. wake up. jí màláìkà. wake up. ó gbọ́ ó ṣeé ṣe tó bá gbọ́mọ yẹn kúrò níbí báyìí kó fi ayé sílẹ̀ láàrin ah. ìṣẹ́jú kan pé àwọn wòlíì ọlọ́run kí wọ́n fẹ́ gbé ọmọ yìí wọlé máa wí máa wí máa wí ọ̀rọ̀. ẹjọ bá mi wọlé ẹjọ bá mi wọlé ẹjọ bá mi wọlé. wọ́n wá tún àbẹ́là ọ̀tọ̀ yìí ká ọmọ yìí lẹ́ni sọ́la hmm. ara ẹ̀ ti sì yá. máa wí. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ah, inú mi dùn gan-an ni. Mo dúpẹ́ pé nígbà tí mo máa gbé ọmọ mi wá síbí báyìí, òkú ni mo gbé wá síbí báyìí. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bá mi gbé jáde láláyé praise. nígbà àkọ́kọ́ tí máa kọ́kọ́ wá sínú ìjọ yìí. èmi ò mọ̀ pé ẹ̀mí ọlọ́run wà nínú ìjọ yìí àmọ́ ọlọ́run jẹ́ wa agbára ẹ̀nu ayé wa ọlọ́run jẹ́ ká mọ̀ pé òun lọ bá oníṣẹ́ ìyanu fún ìdí èyẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run praise the living Jesus. Yeah fún ọlọ́run bàbá mo fògo fún ọlọ́run ọmọ mo fògo fún ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ìní ọba tí ò kì í fìkan gbà kan lọ́wọ́ ẹni oh, àánú rẹ̀ dúró títí láé nígbà tí mo gbé ọmọ ìwá bíbà yìí mo rò bí ó máa kú ni ṣùgbọ́n mo fi ọkàn kan gbé nítorí mo mọ̀ pé ọlọ́run ló ń ṣe ohun gbogbo ọlọ́run dẹ̀ dá wa lóhùn àdúrà kò dojú àdúrà tiwa. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìwàláyé mi lénìí fún ìdí èyí ẹ bá mi kí hallelujah nítorí ọmọ yìí mo wá ní orin kan tí mo fẹ́ kọ. èmi kò lè ṣàìsàn pẹ́ẹ́. máa ṣe rí nìsín ṣé ẹ̀rí pé ẹ̀ka tiẹ̀ tún wá nǹkan níbẹ̀ pé ó máa tètè gbòòrò sí iṣẹ́ everything sí nípa máa go international. Ah, àbúrò mi ọ̀rọ̀ tó ń sọ yóò yé mi já mi sí i kò yé mi wọn kí wọn náà máa ń gbogbo àìdí àsìn yẹn wá wá ti má ìdí àkí lè máa ṣe máa hàn ni. àbúrò mi owó tí ó pọ̀ tí ó. ojú ìyẹn pariwo jáde ah, wá táwọn tún yìí kò lè kúrò lára ìsìn máa fi là. àwọn ọmọ wa máa ń intimidate ló ń ṣe ẹ̀gbọ́n ogbó ìbò tó mi intimidation ò tó yìí. ẹ wẹ wẹ wá tó kúta rẹ. kí ló máa ń ṣe ẹ ìyẹn bẹ́ẹ̀ o. mo fi ń pé bóyá ká lọ sí àwọn tv station yẹn ó lè jẹ́ méjì ọ mẹ́ta. ẹ ṣé bíi cnn. ah ẹ ò sísá mi máa ń bẹ ẹ káàmù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi tán cnn yẹn ti pọ̀ jù náà ibi kọ́lá má ti bẹ̀rẹ̀ náà àwọn TV station náà máa wọ̀n yẹn a máa lọ síbẹ̀ ẹ̀yin náà máa lọ wọ́n máa ṣe program fún yín ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ọlọ́run ẹ máa preach ẹ máa ṣe everything fún wọn anytime tó bá ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ nínú church àbí iṣẹ́ ìṣẹ́gun tó bá ti ń minister sí everybody wa a máa ṣe video a máa camera everything so video yẹn la máa mú lọ sí àwọn TV station yẹn òun ló máa fẹ́ wọn bá a máa polówó so àwọn tó wà láàbúrò gbogbo wọn mo máa rí everything rí gbogbo ẹ rí gbogbo ẹ mo máa polówó church wa so àwọn èèyàn ńláńlá lè máa wá sí church àwọn tó bá dẹ̀ lè wọ́n sọ́pọ̀ àbúrò lọ́wọ́ nọ́mbà wa a máa ra fi sí ibẹ̀ wọ́n máa rí nọ́mbà wọ́n máa pè yín. ah ẹ ti láì kówó jù ah ọlọ́run máa ń dùn mí pẹ̀yìn lẹ́jẹ̀ gbọ́n mi ẹ ti láì kówó jù ẹ máa calm down ẹ máa ń bẹ gan náà. Ah, ìrẹ́lẹ̀ ah. orí àmọ́ ń gbọ́ ẹ ọpọlọ ló ń sọ náà so ẹ máa ń la máa mú nọ́mbà yẹn lọ máa pè yín ẹ máa ṣe prayer fún wọn ẹ máa preach fún wọn ẹ máa ríran sí wọn tẹbí bá ti pè tó tún wá lọ kàkà àdúrà wọn tún wá rọra gbà. káàbùrì James Bond ní ẹ̀yà jẹ́tọ́gà ẹni tó lọ́hùn pè ní o júbà o. ẹ gbà mí ṣé bí ìyànṣẹ́ ni pásítọ̀ náà nìyí ní júbà tó yẹ pé ó lè fún go three million láàrin two hours. Ah, mo fọ àlàyé go three million ló fọ ṣùgbọ́n àti jẹ́ pé èmi ni máa ń mú sánsan fún ọdún èmi ni tí máa ń sanwó fún lápò pé ọmọ ìwọ gan tiẹ̀ lọ wà ókè ló wá jẹ́ tó ń lo mọ́tò oríṣiríṣi mo fọ́ o. dájọ́ ló lọ. àlàyé ìlà ìlà gbé kílẹ̀ dùn. afa na everybody ló mọ̀ ṣé wo mọ̀ ni ṣé you wan talk say you no know say this guy dey sleep tó kàn wá bẹ́ẹ̀ ni pé tó tiẹ̀ understand sí tó bá tiẹ̀ jẹ́ pé o fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn olóòrùn tó lọ kọ́ máa ló ń lèmi lèmi nínú wọn bí mi àwọn mọ̀dínà skoda ẹ̀ eh, sọ̀nẹ́pà àti díẹ̀ sọ lórí burúkú àwọn olóòrùn yẹn tó lọ kọ́ mọ́ra ìyẹn lèmi lèmi ò tiẹ̀ fẹ́ rárá rárá ó ti yẹ ẹ́ sìn àwọn gáàsì wọn ṣiṣẹ́ ìyanu owó rẹ̀ ń wọlé ṣíṣe owó rẹ̀ ti ń wọlé ibẹ̀ ló ti yẹ ká máa bá àrùwà yóò tún yẹ àwọn náà á lè upgrade belenja tún máa wọlé sí wa lákò ẹ jẹ́ ká súnmọ́ àwọn gáàsì ẹ jẹ́ á darapọ̀ mọ́ wọn. bọ́bọ́ tẹ bá fẹ́ súnmọ́ wọn kẹ súnmọ́ wọn torí ṣọ́ṣọ́ tèmi ń rí ní junction yẹn ó pè mí ẹ ó pè mí so tẹ́yìn bá wà rò pé ẹ ti conclude àbẹ́ tí mo pé ẹ lọ ẹ lè má lọ. ṣáàmà sí o ẹ má jẹ́ pa fún mi o gbọ́ ọ ní tó ṣe ká. ayé tí ló jẹ fún ẹwà ń bẹ á jẹ ìyá rẹ olóṣì. ìwà wà ní ìlà ìmọ̀lẹ́ ló lọ lórí. ṣe rẹ ọmọ làkejì ẹ jẹ cheating cheat most of the people tó wà ń bí ilé ni unlike láti máa cheat èèyàn gan ibi tó ti cheat àwọn èèyàn dé ó tún cheat Ọlọ́run èwo ni pé kéèyàn wá sí church kò fi one thousand naira síbí kò fi twenty naira síbí ó wá di offering time ó wá ń yọ twenty naira ó ń twenty naira ọlọ́run ó ṣe múgùmẹ́ twenty naira tó fún ọlọ́run ọlọ́run máa fún ẹ padà tó bá wá sí church tó bá dá one thousand ọlọ́run máa fún ẹ one thousand tó bá dá one million ọlọ́run máa fún ẹ one million nǹkan tó bá dá ọlọ́run máa fún ẹ padà is there ṣé ẹ gbọ́ mi agbèrè prostitution yẹn ti wá di order of the day in this society prostitution ayé ìgbà kan ló máa ń ní obìnrin ní prostitute wọn lóbìnrin láṣẹ́wó wọn lóbìnrin ṣe gbáṣà a ti ní ọ̀hún aṣẹ́wó ọkùnrin báyìí as a matter of fact aṣẹ́wó ọkùnrin gan ló tún wá ń pọ̀ jù báyìí báyìí àìmọye ọkùnrin tó wà nù chọ́ọ̀chì yìí báyìí láti sọ̀rọ̀ yìí hòtẹ́ẹ̀lì lọ́gbà níbí wọn ò súnlé àìmọye obìnrin tó wà nù chọ́ọ̀chì báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí ilé ẹni tí ò ń ṣe ọkọ wọn lọ́sùn sí dàrọ yìí wọ́n fẹ́ kọ́ lóun gbọ́ àdúrà ẹ̀ no no no no ọlọ́run ò ṣe múgù ọlọ́run ò ṣe múgù jí. gbogbo ẹ̀mí kí n sọ fún wọn mo ti gbọ́. say after me ìwọ áńgẹ́lì o tó ń pínrẹ́ o jọ̀ọ́ má lọ sùn jí má sùn ẹ̀mí ní kí n sọ fún yín pé offering time offering time ẹ̀fọ́ lórí offering olúwa ni mo ti fẹ́. Ọlọ́run á gbàdúrà jí. mo sọ má sùn wake up Angeli, tó ń péré jọ má lọ sùn wake up no sleep gbogbo yín lẹ mọ̀ ẹ pé wòlíì tó ní agbára ni mí anytime bá dẹ̀ ti ń preach bẹ́ẹ̀ yẹn ẹ̀mí lò mí ẹ̀mí lò mí ìwọ ṣe wá ń ṣẹ́jú sí mi ò ń ṣẹ́jú sí mi ní church kí ló dé. rárá sà ṣé mo pé mo ti sọ fún yín pé mo fẹ́ rí yín tẹ́lẹ̀ èmi kọ́ ni mò ń ṣẹ́jú ojú mi ló ń ṣe èmi ló fẹ́ lò mí gbà yẹn mi ì ṣẹ́jú sà. ojú ẹ ló ń ṣe fúnra ẹ. bẹ́ẹ̀ ni sà. gbọ́ ìwọ náà ló fẹ́ rí mi kí ló dé. ẹ̀wọ̀n sà ṣe mọ̀ pé mi ni mo sọ pé mo kọ́kọ́ fẹ́ rí yín àmọ́ sì ẹ mọ̀ pé àwọn tóbi jù mí lọ wọ́n ti ju gbogbo ilé wọ́n ti fi ń gbà iṣẹ́ tán. ok ìwọ ń kọ́ ló fẹ́ rí mi. ẹ wo sam wọn pọ̀ méjèèjì ti fẹ́ rí iṣẹ́ wá rí mi náà ní sùúrù o ìgbàkigbà tó bá ti ráyè fún mi màá dúró. ẹ̀mí darí mi jí I'll soon wake up ẹ̀mí I cannot do it alone wake up mm. I can hear you wake up. Mm. ẹ̀mí ní kí n sọ fún ìwọ sá. Hmm. ẹ máa lọ. ẹ lọ dúró dè ah. sọ fún mi pé ẹ̀mí sọ fún mi pé ilé òun jìnnà kí n kọ́kọ́ dá òun lóhùn ó yẹ lọ dúró dè mò ń bọ̀. ìwọ lẹ̀mí mú. Ah, tó fẹ́ kí olúwa fọwọ́ kún ẹ. mo fẹ́ mo fẹ́ kọ́lọ́run fọwọ́ kún mi. tó dẹ̀ ní ìgbàgbọ́ pé mi ṣe ń fọwọ́ kún ẹ báyìí ọlọ́run ló fọwọ́ kún. mo nígbàgbọ́. àsùn ṣó gbàgbọ́ pé mi ṣe fọ́ọ̀kùn ẹ̀ lórí olúwa ló fọ́ọ̀kùn ẹ̀ lórí. mo gbàgbọ́ mo gbàgbọ́ ṣó gbàgbé pé ṣe fọkàn bí olúwa ló fọkàn bí. Ah, dádì mo gbàgbọ́. ṣó gbàgbé pé kì í ṣe fọkàn ẹlẹ́gbẹ̀ẹ́ olúwa ẹ̀mí I can hear you kò yí ẹ̀mí ni kò yí ah, má sùn ah, ẹ̀yìn yìí rèé jí wake up ẹ̀mí ni kò yí ẹ̀yìn yẹn kò gà á. Hmm, ṣó gbàgbé pé mi ṣe ń fọ́ ọkọ̀ ẹ̀ ní ẹ̀yìn yìí olúwa ló fọ́ ọkọ̀ ẹ̀. ní bá wèrè wọ mọ́tò pọ̀ ẹ ní sórí burúkú o àti wọn ní kápátá yín o nígbà tẹ́ ẹ̀ lára tẹ́ wá ń ṣe lára ọ̀nà ọ̀dà ṣe fẹ́ lára ẹ má padà gbẹ́kú ni ó ti jẹ́ any time tí bá fẹ́ rí dso báyìí lẹ́yìn náà máa fẹ́ rí wọn lọ́jọ́ ayé yìí ṣé ìṣòro yín ẹ̀ lè kíìpù ẹ̀ níṣọ́ fi ṣe yín ni ẹ ti tóbi jù òun rèé bẹ́ẹ̀ ṣe mo máa fi gbogbo ẹ̀ káàkiri lélẹ̀ owú bíbà owú lọ́hùn kí ló dé ẹ wo bí gbogbo ẹ̀ ṣe tó ẹ̀ mọ́ pé ó ti rẹ̀ yín sára náà rárá ẹ lè sìn ó kéré bọ́ọ̀lù ẹ̀gì lélẹ̀ flat ẹ̀gì lélẹ̀ ẹyin tó ti dín tiyín bọ́ìlẹ̀ gírè bọ́ìlẹ̀ gírè. òun ló ń dàbí omi. ẹ jẹ́ kó wé ṣe yín lọ ìṣekúṣe nínú sùtánà. àwọn ọmọ yìí wọn láìkí ẹ ẹ lọ fún wọn lẹ. ẹ jẹ́ lọ jàre. ẹ lọ wọ́n wọ́n máa ti bá yín lọ fún. ẹ jẹ́ jẹ́ kékeré kó bó ṣe ṣe ìdànù. ọmọ ètò ẹ ti tóbi jù ẹ ti tóbi jù. àbí tó ń bètè lóṣì aṣẹ́wó. sísè mọ̀dínà èmi àti díẹ̀ sọ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí so kò nídìí pé à ń fàágùn lọ mọ́ tó bá yẹ ti àwọn àgùntàn tó wà lẹ́yìn ọgbà kékeré nìyẹn káwá ti kó yàn wá sínú ìjọ orí tọ́lọ́ fà wá nìyẹn àdè máa máa continue láti ṣe torí iṣẹ́ ọlọ́run làwọn ń ṣe. ìyẹn make sense bẹ́ẹ̀ díẹ̀ sí tọ́nípa ẹ fi òkú màá wọ́n ṣá. ẹ wo ẹ wo mo fẹ́ sọ nǹkan fún yín ṣẹ́rí in anywhere nílé ayé ta wà yìí diversion of customers is allowed owó ni kókó o everybody fẹ́ make owó ni ẹgẹ jẹ́ nbẹ̀rẹ̀ lọ́wọ́ yín tí àwọn èèyàn bá ń dàbà customers ó jẹ́ pé àwọn banks àti other companies ọ̀ ṣe ń ṣe advert lórí tv everybody need owó ni now diversion of customer is allowed àmà divert àdèmà step up tiwa that's it. nǹkan tí mo kàn fẹ́ mọ̀ ni pé ṣé o máa work. sọlẹ pa mo ti sọ fún ẹ ìwọ má máa sọ̀rọ̀ negatively every time o máa sọ̀rọ̀ negative má máa ro nǹkan tó negative ẹ believe me o máa work mo mọ̀ nǹkan tí mo ń ṣe. òótọ́ mi kọ́ ló ń jẹ́ kó wà bẹ́ẹ̀ bọ̀ǹkọ̀kan tèmi kàn rí inú ọ̀rọ̀ yìí ni pé ká lè rí ṣe dára kó lè dùn dára ó máa láti jẹ́ time tí ju bàbá travel káyè lè gbà ọ́ ká lè ṣe bóyá ń wá jàre lójú bá yẹjú kó o má yẹ òun. gbogbo nǹkan ló máa ń yí padà láyé yìí bọ̀ báyìí mo ti fẹ́ ṣe nǹkan mi kò lè yí padà ṣé wàá rí ti júbà tẹ sọ yẹn irọ́ o ẹ gbọ́ táwọn mùsùlùmí máa ń sọ ni wọ́n lè yàn kó ń dákíjí mọ̀ ìjọmọ́ ní bá ṣe wà yìí ìjọ ní bá ṣe wà pẹ̀lú àwọn àtàwọn bí àtàwọn ọmọ tán tẹ̀lé àwọn ọmọ ọjọ́ ìjọ ti pé kí ni júbà nìkan fẹ́ dá ṣe sóun nìkan lè dá ṣe ni. ẹ wọ ẹ jẹ́ sọ ọkọ fún yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ bí ṣe wà yìí as the leader mò ń fún yín ní assurance pé a ti bẹ̀rẹ̀ sí máa pín owó báyìí a ti pín owó already júbà júbà kan tẹ̀tẹ̀ ń sọ̀rọ̀ júbà júbà júbà everywhere kí ló rí gan kí ni júbà rí èèyàn ló wà ń dòrò tó lò fi ń gé hmm. once once lọ́n kan máa ń gbà fún ni ó ti ṣọ́ọ̀jù ẹ̀yin guys mo ń travel for five days mo ń lọ fún prayer and fasting ẹ dilé mu ẹ kó yín pé o ẹ má dọwọ́ ru ẹ mu five days péré ni mo ń lọ fún un. ẹ ẹ wọ́n fi yẹn lẹ̀ ó yẹ kó ti mọ̀ pé àwa obìnrin méjì tàwa láàrin wọn náà tí wọ́n bá ti ń kúrò èmi ni máa take over position yẹn dr fankali èmi ni máa mu ni. kódà mọ dínà. dínà ló ń sọ̀rọ̀ jàre kódà. ìwọ ìfẹ́ dilé mu wọ́n tó láìkó owó jura ẹ̀ ló fẹ́ dilé mú kó dọ̀là kó gbówó church kó gbówó sálọ ká má rí ẹ̀ mọ́ kíchìn kò tí dì mo fẹ́ dilé mú ju bàbá má rọrí tiẹ̀ mo wà rà pé má di church mo everything safe with me ó mọ̀. báwọn kò máa ta sí tẹ́mi kọ́ lórí kíkà tí a máa òkè nígbà gbogbo àdúrà tí a gbà bá ṣe ń wálẹ̀ a máa ṣiṣẹ́ sí i torí in case bẹ́ẹ̀ bá sí ilé agbára yẹn máa tìmọ̀ lára mi àkọ́ máa ṣiṣẹ́ àná àwọn eléyìí àwọn eléyìí wọn ò ní kọ̀ọ̀kan tó ṣe mo níṣẹ́ àmì bí hundred fún ìlú. ẹ gbà mí bọ́lẹ̀ tí sí mi wìn ewé lélẹ̀ kí ló ṣe é. bájú bájú bá mi mọ́ mọ́ pé máa ń wọ̀n iṣẹ́ dànù. ó ṣe oh, agbára bàjẹ́ bá ṣe iṣẹ́ yàtọ̀. ló fẹ́ bàjẹ́ àtúndì lágbára. as in and prayer. fasting and prayer pẹ̀lú wèrè tó wà lọ́wọ́ ẹ̀ ọjọ́ mu tó wáyé wa mú ká owó owó owó. ọ̀gbẹ́ni mú kọ́lọ́. èkó nínú àlìkàmà ó máa dá. sẹ́rí owó yẹn kọ́ ni problem yìí sẹ́rí the last time tí mo wá sí ìbàdàn òróró lẹ fún mi mo dẹ̀ gbé délé ìyàwó mi lò bẹ́ẹ̀ ló ń fọwọ́ tẹ̀ pé ah, ọlọ́run ti. ẹ kú ṣe olúwa olúwa pápá rẹ ẹ ṣe o. bẹ́ẹ̀ ló ń fọwọ́ mo wò ó pé ah, ọlọ́run ti gbàkóso nìyẹn o. ìgbà tí màá gbé dé wọn ní cholesterol ti pọ̀ jù lára ẹ̀ mi ẹ̀wọ́ kan yàgbẹ́ kan yàgbẹ́ kan yàgbẹ́ ṣá. working God kábíyèsí is a miracle working God is the alpha and omega is a miracle working God arákùnrin yẹn ń sọ fún ẹ sórí nǹkan tọ́wọn dókítà rí yẹn tó pè ní cholesterol níwájú àwọn dókítà ni sórí cholesterol yẹn is deposition of the bad things àwọn nǹkan burúkú tó ti kó sínú ìyàwó ẹ tó ń block tó ń block gbogbo fallopian tube everything láti lé ọmọ bí òun ló ń yá àdánù yẹn ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. ṣòro òyò ta fún ẹ yẹn it was just the first stage. bẹ́ẹ̀ni. cleansing la máa ń pè cleansing to clean everywhere eléyìí tá a tún wá fọ gbogbo system ẹ̀ agbàwẹ̀ twenty one days. bẹ́ẹ̀ni. fasting and prayer twenty one days nítorí ọ̀rọ̀ wo àti ìyàwó ẹ̀ sórí omi yìí hmm. omi yìí ló ń pè. bẹ́ẹ̀ni ẹ wo ṣe gẹ́gẹ́ bó ṣe sọ twenty one days la fi ṣe àdúrà Agbe, àdúrà kalẹ̀ nítorí yín ni àtìyàwó yín o mm, mm, mm. tẹ bá ń gbọ́ ìjọ mímọ́ olómi yèrè o omi iye iye yèrè o omi iye ń o ó wá yẹ kẹ wá kọ orin kan èmi yóò dúpẹ́ oore tó olùgbàlà ṣe fún mi ọba yẹ ò lè ṣe o èmi yóò dúpẹ́ omi yìí ni ṣẹ́rí omi ó ṣe pàtàkì gan-an tẹ bá ti délé ẹ̀yin àtìyàwó yín ẹ gbàdúrà mm-hmm. kẹ ṣí omi kẹ mu nínú ẹ má yẹ kí mọlẹ ìbọnú ẹ o ẹ ṣáàjò wà nù ẹ kẹ mu nù kíyàwó yín náà mu kẹ wá dé kẹ wá lọ sùn kẹ ṣe bí ọkọ àtìyàwó ṣe ń ṣe lálẹ́ mm. ní alẹ́ gbogbo tí ń jẹ ti Kristi lókè ọ̀run ẹ lè mú jẹ mm. bẹ́ẹ̀ nítorí ètò tó wà nínú omi ẹ kàn ń wò kó mi ni o omi gidi omi ìyẹn ni mm. ṣó ti yẹ ẹ mú ọwọ́ yín wá bó tiẹ̀ jẹ́ one touch. ẹ fi ìgbàgbọ́ kẹ́ fi gbà. one touch ìyàwó ẹ one touch kò lè mú jẹ. bẹ́ẹ̀ni. òun lè ti bọ́ tí wọ́n sọ yẹn o wọ́n ní tẹ́ ẹ bá ti délé ẹ̀yin àti ìyàwó yín kẹ́ ẹ gbàdúrà sí hmm. kẹ́ ẹ múnú ẹ lẹ́yìn ẹ̀ ẹ bá ṣe lọ. ẹ wò inú mi á dùn gan tó bá lè rí bẹ́ẹ̀ o. ó ti rí bẹ́ẹ̀. a dúpẹ́ o. arákùnrin ò ti rí bẹ́ẹ̀ àbí tí o bá sọ lọ́hùn o ti rí bẹ́ẹ̀ o. èlú lẹ́ni kí n wá sọ́nsìn bá. yí máa wake up ẹ̀mí jàre àṣọ ṣàlàyé fún ni. mo ti ṣàlàyé fún wọn bàbá mo ti sọ fún yín wọn lè yẹn máa sọ fifteen naira lè tó túmọ̀ sí one point five million ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ti san one million orí ẹ̀ five hundred tó kù èmi náà lè máa ṣe sí màá dẹ̀ tó fi jíjẹ́ fújọ. Ah! Ah! Mm. káì má dọ̀ọ́rù. fẹ́fẹ́. Ah! Mm. ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ mm. ayé lẹ́yìn tó túmọ̀ sí pé ilẹ̀ ń mú èrò wọnú ìjọ ọlọ́run ìránṣẹ́ mi làwọn ẹ jẹ́ kọ́ ọmọ ẹ̀mí gbá ọmọ ẹ̀mí owó ẹ̀mí ni ẹ jẹ́ kó fi jíṣẹ́ fún wa ọ̀dọ̀ mi ni account mi ni bẹ́ẹ̀ ni. jí ah! má sùn wake up ẹ̀mí mo gbọ́ ẹ ẹ̀mí ò lè sọ̀rọ̀ kí má sọ bẹ́ẹ̀ kó sọ sí account mi ẹ̀mí pa ah! account mi fẹ́. ayé ọkọ lọ́lọ́run káì má ṣe é ha olúwa ayé ọkọ lọ́lọ́run ẹ̀mí ò kì í sọ̀rọ̀ méjì ayé ọkàn péré ni ọlọ́run wa. ẹ̀mí kan náà ni ẹ̀mí ò pé méjì ah! iṣẹ́ kan náà ni jẹ́ kó wà bẹ́ẹ̀. olúwa wake up. ọ̀dọ̀ mi ni mm. bẹ́ẹ̀ ni mo ṣe sọ yẹn mm. báwọn tọ̀hún ṣe ń wí nìyẹn. remember. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi ni mm. olúwa ọ̀dọ̀ mi ni ṣé bẹ́ẹ̀ olúwa. mo ti gbọ́ yín máa ṣe sọ́dọ̀ yín mo jẹ́ kí n mú tókì mi nu mọ́tò. ẹ ṣe. Ah. Ah. olúwa bẹ́ẹ̀ ni ṣáyẹyẹ ẹfẹ bàjẹ́ ni ṣúlẹ̀ burúkú ni ẹni. yàrá sisi kò ṣe pé kò ṣe àwọn ọmọ bọ́ọ̀lù gbà o kò ṣe pé kò ṣe àwọn ọmọ bọ́ọ̀lù gbà o àdàgbàjọ́ ló pò sóṣà o. ẹ̀yin náà mọ̀ pé láti ilẹ̀ ni o ṣẹ́ nínú wọ́n lè láìsí máa bó níre yọ̀ wọ́n gbọ́n mọ̀ júbà èmi fọ́ fún ẹ láti ilẹ̀ ó ti yẹ ẹ ajé mi ò wá ń torí owó pé sákàtì ẹ̀jọ̀ wà ó ti yẹ kí gbogbo ẹ máa fúlò papọ̀ mo ṣe wà. Sùlù ṣòro pé chọ́ọ̀chì la wà yìí kò ń ṣe oríta mọ́ chọ́ọ̀chì ò dẹ̀ ń ṣe ibi kan tó kọ lè wá pé o fẹ́ join bẹ́ẹ̀ láì ṣe tarmac a ní rules and regulations tó gbọ́dọ̀ follow ní ṣọ́ọ̀ṣì ṣó ti yí ẹ̀kọ́ tí mò ń sọ. ẹ já mi tàbí já sí náà. àwọn Sùlù torí ló ti mọ́ra rẹ̀ náà ò mọ́ra mọ́. ó ṣe mí o mo mọ̀ pàjùbà ó ṣe mí gan tí bá wú ẹ̀ṣẹ̀ ẹ́ bó ṣe wọ bí ẹ̀ kí n fọ́ ẹ lórí mi. gẹ̀ẹ́sù mi ti dà fi ẹ̀yìn. kíkọ fìyẹn lẹ̀ fìyẹn ti dárí ju ìlú bàtà kíláàbẹ̀ kékeré jù tó bá darapọ̀ mọ́ wa tó bá máa wá hmm? wàá mú seventy two packs of abẹ́là wá. ẹ àti forty one snap. kí ló ṣẹlẹ̀. ẹ láfikún o máa ní ìdìbò ilé àgbà méjì. sá ibi báyìí. ọ̀sà ẹni sòrò okun òkè ń wó ruru ká wà ruru ẹ̀yin kọ́kọ́ wọlé lọ kẹ́ confam bí àwọn ti wà ń bẹ̀ then kẹwàá signal sáwà àmà wa. ìjọ tí má ti wọlé lọ sìn láàrin two minutes máa pè yín o because àwọn people yẹn all smart bí olórí burúkú. <laughs> Um, ẹ̀yin ni kẹ ẹ níṣòro kò sí ẹ̀yin ẹ má gbọ̀n ẹ comport ara yín. kí ẹgbẹ́ àwọn ọmọ fẹ́ join ṣé lédi lẹ fẹ́ mú mi wọ. àwòrán ni ẹni kí ló ṣe ẹ wòlíì ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbàgbọ́ jẹ́ sẹ́mà lọ́kadà tó jẹ́ kí tó bá máa jẹun ìwọ kọ́ máa jẹun ó máa jẹun fifteen. sábà sulu ló yin sọ̀rọ̀. sulu bo báyìí bá lọ sulu bí o tòtútòtúbà àbúrò mi hmm? sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà nílé ìlànà. ọjọ́ kí lẹ fẹ́ kí n sọ. kò lè sọ nǹkan kan. kí fẹ́ sọ ṣó ń gbẹ̀mí ni sẹ́mi ń gbé ẹni ẹ̀mí ló wọ àátẹ́mi ló wọ àátẹ́mi gbéraga kó bá wọ bó ah, ti gbéraga jù ọba gbéra àátẹ́mi tó gbogbo à ní gbéraga aleluya aleluya aleluya aleluya ẹ má yọjú sí mi o everyday tàwa fẹ́ sọ̀tì sẹ̀ jẹ́ ká sọ̀tẹ̀ mi báyìí kó tán finally. ọ̀nà owó kan ṣọ́nà fún ẹ náà. ọ̀nà owó náà ṣì fún iṣẹ́ mu lọ́nà dìmọ́ mi ni. arákùnrin jí. má sùn. ẹ jẹ́ yọjú sí. ẹ èmi àti yín ò ṣe family o family ń bo. kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn náà. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. yẹn yóò ṣe olórí burúkú ni olórí burúkú ni ó máa lọ́sàn-án gan fún mi o hallelujah bẹ́ẹ̀ ni pásítọ̀ ní kí n wá darapọ̀ mọ́jọ́ téèyàn bá ti fa kínní kò sí nǹkan téèyàn ò lè rí èèyàn máa rí oríṣiríṣi àfi támákì tèmi lè máa wá lọ ṣọ́ọ̀ṣì kò jọ. asọ̀nẹ̀ báwo ni kí ló ń ṣẹlẹ̀ ẹ má bínú má bínú mo gbàgbé sùn lọ ni kí ló ń ṣẹlẹ̀. irọ́ ni o díẹ̀ sọ jẹ bàbá àjẹ̀bù fìyẹ́lẹ̀ ó ti ṣayé fún yín àtọ́ ah, bá ti bí ìdákẹ́yìn mú tọ́kí tó débẹ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ àwọn tèmi. júbà o ẹni tá láwùn pè ní o júbà o olúwa sọ. ó yẹ kí ẹ máa dúpẹ́ ni ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tí ọlọ́run ò f ọ̀fẹ́ láti nírú ìṣípayá bẹ́ẹ̀ ṣe rí ọlọ́run ó fẹ́ lu ẹ̀gbọ́n yín ni ẹ máa wá ọ̀nà tẹ máa fi gbọ́dọ̀ padà wá sí ìjọ yìí. ẹ sà ìyẹn máa difficult fún mi o ṣe rí ẹ̀gbọ́n mi tẹ̀ ń wò yẹn alágídí èèyàn ni ṣe rí ọjọ́ tẹ́rí wọn tó wá sí ṣọ́ọ̀ṣì wa yẹn mo bribe wọn ni ten thousand naira lẹ́gbọ́n mi gbà lọ́wọ́ mi láti fi wá sí church ìgbà tá padà sílé ló sọ pé yẹn church yẹn o àwọn ò fẹ́ lọ sí church mọ́ àwọn ọ̀ṣọ́gẹ́dẹ́ kan mú ní kí ló dé mú ló dé má wọ́ọ̀rì mú má times three ẹ̀ fún yín wọ́n ní mi ò bá gbé wọn mílíọ̀n náírà fáwọn wọ́n ní àwọn ò wá sí church sẹ́ pé ká máàkì táwọn ti ń gbowó orí ìta yẹn ó pẹ́ àwọn ṣé wàá rí pé ó difficult fún mi láti mú ẹ̀gbọ́n mi wá sí church padà iṣẹ́ ọlọ́run dandan ni ẹ gbọ́dọ̀ wá ọ̀nà ìgbà tó padà wá sínú ìjọ yìí. ọlọ́run ló pè yíyẹ ni mo sọ wàá fẹ́ mi ní mẹ́sẹ̀gì orí burúkú mọ́ èmi sọ fún ẹgbẹ́ mi fẹ́ lọ pàdé owó wọ́n sọ fún mi pé ewu kan wà lọ́nà kí ló ń jẹun mọ́tò ló máa pé ewu ayé ewu máa bàjẹ́ mi ṣe wà bẹ́ẹ̀ mi ṣe wà yé o ọmọ orúkọ mi o bí ewu dé bí ewu jáde ó máa ń borí ewu ni. ọ̀la ń fún ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ á ṣe kí nìyẹn adodindi. gẹ́gẹ́ bí sọ fún ẹ ayé ẹ mo sọ fún tún sọ fún ẹ gbogbo àwọn tó jíṣẹ́ orí burúkú báyìí fún gbogbo àwọn ọmọ tó ti bára wọn o. mo jẹ́ fohùn ṣé ní kó mo dákẹ́ fún ẹ ó ṣì èrè ni tó bá dókè máa dilẹ̀ máa di ẹ̀ ni ó yà wèrè ni. ìwọ jẹ́ kí n sọ fún ẹ o dókè o dilẹ̀ o fẹ́ bó ṣe o ta ká ọṣù bá mi. wọ́n wá wá pè ṣọ́ náà ó yà wèrè ni kò lè wá ní dáa fún ẹ idiot bastard. sísá tún sí ń bá yín ṣe tún jà ẹ wọlé máa bọ̀. àlejò ó ga ọ ìjọ pàṣẹ ìgbàlú ṣé nǹkan burúkú wà kéèyàn rí wọn sẹ́dẹ̀ ẹgbẹ́ kéèyàn dẹ̀ sọ fún ẹ dá mi lóhùn náà. ó sì bẹ̀. kò sẹ́sẹ̀ mi. nǹkan tí mò ń bó lórí burúkú ara ẹ̀ sọ àti wèrè ara ẹ̀ tó ń ṣe bí olóṣì nìyẹn o ah, ẹ wọ ẹfìn yẹn lẹ o pásítọ̀ mo máa rí yín ṣé kò sí. Eh, ẹ ẹ wò kí olúwa wà pẹ̀lú. ṣe rí ẹ̀yin gọ́gọ́ ní àwáwá bíbá yìí ṣe rí mà olúwa fẹ́ràn yín gan olúwa nífẹ̀ẹ́ yín àyànfẹ́ ọlọ́run nítorí pé ẹ̀kan ń ṣe èèyàn kan yẹpẹrẹ rárá ẹ̀yin ojú olódùmarè ni olúwa fẹ́ lò yín nínú àjàrà ẹ̀ olúwa fẹ́ lò yín nínú ọgbà ẹ̀ gangan ẹ gbọ́dọ̀ gbọ́ pé olúwa torí dandan ni mo tún gbé wa wábí nìyí. èmi ò lè wá ṣọ́ọ̀ṣì yín o ṣé ṣọ́ọ̀ṣì yín ti wá lọ́jọ́ sí àná tí gbogbo ara ń ro mí tí mo délé tán bá mi mọ́ra mi mi ò lè wá ṣọ́ọ̀ṣì yín ẹjọ́ o àti pé ṣé kí n fi támàkì mi lẹ̀ ni. sista ewu kò sí ọ̀sẹ̀ kankan níbẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí tí ẹ bá fẹ́ ká máa fún yín ní monthly salary ó jẹ́ pé weekly náà lè fẹ́ máa gbà á máa máa fún yín. of course èmi owó jọ omi lára ṣé mo jẹ ní tí à ń jẹ ni èrò ló bá dé gan kí ló fẹ́ fún mi èrò ló fẹ́ fún mi jọ o tamak tí mo wà passion mi ni o passion mi ni o jọ o ẹ̀yin náà ní passion iṣẹ́ wíwá jamẹ̀tẹ̀ wọ̀nyí passion ti yín ni èmi ní passion tèmi o pastor ṣe máa fẹ́ ski. rárá ẹ ṣe. kí ló ń ṣe wà àbúrò mi kò káwọ́ mọ́ra látàárọ̀ onígbọ́wọ́ tó fẹ́ sọ ní kò dúró bíi sójà. sista mi sista mi mi ò lẹ́kìn nǹkan tẹ̀ ń ṣe yìí o ẹ wo ẹgbọ́n kan tí pásítọ̀ ń sọ fún yín wọ́n lọ́lọ́run pè yín Ah, kí ló ṣe yín. wèrè ní ẹ̀yìn. ẹ má bínú. mo fẹ́ fi nǹkan náà gún mi lójú ni màá fún ẹ lẹ́sẹ̀ o. ọlọ́lọ́run pè yín ẹni tọ́lọ́run bá dẹ̀ ti pè tó bá fẹ́ lò ó gbọ́dọ̀ jẹ́ṣẹ́ ọlọ́run sista mi ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú kẹ́ padà sí church ẹ padà sí. ẹ padà sí church. mo ti gbọ́ ṣé o ṣé o ya wèrè next time tó bá mú wọn wá bí tí bá gba ẹ́ ń blow wọn á ṣe fásitì náà pé àkótó gbọ́ ọ̀rọ̀ yìí ṣé o gbọ́ ọ̀pọ̀ sí sọ ó jẹ́ ìwọ ni o pásítọ̀ ẹ má bínú mi ìwà ṣọ́ọ̀ṣì ni. àbọ̀ àdúbà kí ló ṣẹlẹ̀ ẹ̀rọ làwọn ẹlẹ́ṣẹ̀ kan wọ̀ pa. sọ́nẹ̀ fìyẹ́lẹ̀ o. ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù. àwọn àdúbà àwọn àbòrí bàjẹ́. wọ́n gbọ́ pé àwọn pa aládùúgbò ìlú àkọ́kọ́ pa ìjà mọ̀ pé ah, bí a kì wọlé wa kà pa òun kà wọ́n fi ilẹ̀. ṣé àgbélé tó rẹ̀. Ah, wọ́n jàpá wọ́n pa àwọn àrùn Sista mi, sista mi mélòó ni mo pè yín? Kí ló ṣẹlẹ̀ gangan sankan tó bá wà? Kí ló bá dé? Sista mi, Ọlọ́run ò ní ṣe yín ní adọ́run mọ òtítọ́ o. Wọ́n ní kẹ́ very careful this time around. Wọ́n ní ẹ gbọ́dọ̀ lọ patí. Ibi tó bá ti ń pariwo. Àwọn támákì yín tó máa ń yọ̀gò yọ gbogbo ẹ̀yẹn. Wọ́n ní kẹ́ ṣọ́ra. Tó bá ti ń jà ẹ paramọ́ kẹ́ kúrò ń bẹ̀. In fact, bí akẹ́ má tiẹ̀ wúkú wulẹ̀ lọ sí támákì rárá during this period because kò pẹ́ jù ojú ló pẹ́ sí one month péré ni ẹ wà ń lé yín tẹ bá mọ̀ pé ẹ wà board pé bóyá ilé sun yín ẹ máa bọ̀ nílé mi gbogbo àyè ló gbà yín gbogbo àyè ló gbà yín sísá mi ẹ mọ̀ pé àjù méjì lọ ẹ jọ ẹ kọ́kàn ní ṣe yín omi ìfẹ́ fojú sunkún yín o ẹ ṣàánú mi ẹ jọ nítorí Ọlọ́run sísá mi ẹ jọ. wàá bó omi fìyẹn lẹ kí ló ṣẹlẹ̀ gangan kan tó máa ń sún mi nínú wága mẹ́ ṣọ́ọ̀ṣì yín lélẹ̀ ojoojúmọ́ lẹ máa ń ríran láti ẹ̀fọ́ á ríran ṣó yẹ kẹ́ máa ríran sí èmi jù bá ṣé wọ́n sọ wípé jàǹbá máa ń ṣòkúta ni jọ o òde èṣù àjẹsára wà àjẹsára pọ̀ o ah. ṣé ìwọ tó bá wà nìyẹn àbúrò mi fìyẹn lẹ kí ló ní fún mi ṣó fẹ́ fún mi kàn ní àbí kí n máa bá tèmi lọ. sista mi máa fún yín nìkan ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ nǹkan tí mo bá yín sọ sista mi ẹ̀dẹ̀ jọ. mo ń bọ̀ mo fẹ́ lọ fa gbó. alábàá yàmi fọ́tò ẹni kí n lè máa wò lọ́jọ́jọ́ bóyá mo lè ra lébùú tó ń bẹ lára mi tí bọ́ síbi òkú wá fún mi ní nǹkan tí mo máa wù. down down down down now ìyá mi ò rí. mo ti ṣe tí mo gbé jẹ́ mo ti ń gbàdúrà kẹ́jẹ́ látàrọ àdúrà mi ti ẹ̀ gbà. kí ló ṣẹlẹ̀ ń ṣọ́ mi kiri ni. mo ò ṣọ́ yín o mo ò ṣọ́ yín o ṣẹ́yìn mo lálàá kù sí àmọ́ bí mo yẹ tajú lójú ọ̀la yìí báyìí ẹ̀rù bá mi jù bá nǹkan kó o máa gbọ́dọ̀ ṣe ẹ má lọ pàtí o pàtí tó bá ti jọ mọ́ jàgídíjàgan ẹ má dé ibẹ̀ o. ẹ má lọ pàtí o ẹjọ ẹ ní kúkú oníkú o. ó yà wèrè ni ó fẹ́ kíìsì mi ni bèrè kọ́ṣẹ́ rí vision fún mi sìn ìwọ tó ń ta pàrágà ó tún ló lálàá ṣó mo bá dóòsì ló yà wèrè ni kó sì lọ́jọ́ kó lọ bá mú nǹkan tí máa mú wá. ẹ má bínú ẹ má lọ pa tí ẹjọ́ o. màá fi pàápàá ẹjọ́ yà wèrè ní kémi má lọ pa tí wọn ló bí mi ló ń ṣe é skoda. ẹ lo skoda ṣé bá tíyẹn ṣì wà lálẹ́ yìí má dọ̀ omi oríṣiríṣi ìran lọ ti ń rí sí mi o vision ti ń lọ o o dẹ̀ mọ̀ pé mi kò sí nǹkan tí n bá fẹ́ ṣe báyìí àfi tí n bá ṣe kò sẹ́ni tó lè pàṣẹ fún jùbà ẹ kí ló máa wọ̀ crazy jeans yàrá ìyá ẹ̀ òkè òkè máa wọ̀ yìí mi sì fẹ́ mu pàrádà bá bẹ́ẹ̀ ó dùn mí gan ìkújúbà àti skoda ó dùn mí gan ọ ṣe máa lọ sáko yẹn ọ sọ fún mi gbàgbọ́ yẹn mo ní ẹ chill ẹ chill bòyí rò ọ dẹ̀ lọ sí agbo yẹn náà tẹ́bi ọ ṣe máa lọ sáko yẹn tá a tẹ̀lé wọn. skoda ló fa gbòdì nìyẹn skoda láìkó owó gan ẹni tí owó ó lè kú síbẹ̀ bó ṣe wà yẹn babaláyé kan ló wà lọ pátí o tó fi yẹn ń ta wọn ìgbà tí mo máa gbọ́ sórí yẹn wọ́n ní gòkó ẹ̀ẹ̀kan pé irọ́ gùn ó kú straight ni ah jùbà try gan wọ́n ní kírètì ìgò kan lọ fọ́n gbogbo orí ẹ̀. ìkoro lọ yẹn. wọn ìkoro wọn lọ jí ni àwọn méjèèjì lọ jí àwọn tí wọn lọ sọ tí wọn ti tẹ ọba bá ta ọlẹ náà jáde wà lọ. Ah! ọmọ don't try. sọlẹ bá sọlẹ bá alùpùpù ọtọ ṣe kí ni gbà. bàbá ló ń fọlọ yìí. àwọn afọlọ. bàbá fọlọ yìí fọwọ́ ti náà. ó dáwọ́. awo wèrè orí amúlẹ̀ ni ah, bàbá àjọ múlẹ̀ náà. wo kò ní gbàdá bá gbé kọ́sọ́ọ̀tì ọmọ kékeré ni. ìpè ní o ìpè ìpè ní o ìpè ẹjẹ agbóhùn t'Olúwa bá sọ. ìpè ní o ìpè ìpè ní o ẹjẹ agbóhùn t'Olúwa bá sọ. àkùkà tó júbà ẹ nígbà tó pọ̀ láti júbà Ọlọ́run. ikú àǹtí yìí dùn mí pàápàá ó dùn gbogbo ọmọ ìjọ ẹ̀kọ́ ńlá ni ikú àǹtí yìí kọ́ wa ó kọ́ wa pé tí ọlọ́run bá ń pè èèyàn ó di dandan kí a dáhùn ìpè ọlọ́run torí gbà tí a bá dáhùn ìpè ọlọ́run yẹn gangan la ṣẹ̀ṣẹ̀ júbà ọlọ́run wá kí ọlọ́run tẹ wọn sí afẹ́fẹ́ rere. ṣe rí èmi tẹ́ ń wò yìí bí ọdún mẹ́rin kan sẹ́yìn nínú ẹ̀ṣẹ̀ ni mo wà kí ọlọ́run tó pè mí àmọ́ nígbà tí mo ti fi ayé mi fún ọlọ́run òun láyé mi dára láyé mi létò ó dẹ̀ wá dùn mí gan o pàǹtí yín ò gbọ́ lọ́hùn gbọ́ kó tó di pé wọ́n kú. ó mà ṣe o báwo ni ìbá ṣe dùn tó kó jẹ́ wípé sista ṣọlá gbọ́ ìpè ọlọ́run àbí ta lẹni tó tó nígbà bí kì bá kí ṣe ọlọ́run ọlọ́run má ṣe wá ládọ́run mọ̀ títọ́ gẹ́gẹ́ bí olùṣọ́ ṣe sọ àdúrà ẹ̀yọ kan tá máa fi ràn wọ́n lọ́wọ́ ni pé kí olúwa ọlọ́run nínú àánú ẹ̀ ó pa àṣìṣe wọn rẹ́. àmín jésù. hallelujah. God bless God. ẹ jẹ́ ká gbàdúrà jẹ́kí gbóhùn ẹ̀ o ọba ọlọ́lá. bọ́dà hàn mi ọlọ́run bọ́dà hàn mí o Elédùmarè ọba dání má gbàgbé ẹni. ará máa ka lóde ọ̀run.